Jonathan. Ah, Jonathan pé fún mi. Jonathan. Jonathan wà orí ẹ yìí ni àbá ń pè ẹ. a lórí burúkú ni o máa jásí mọ́ sardine. o dẹ̀ ń wọ́ lọ bí odò. ni o ti ń dapá. àdúrà èwo ni ó gbó yẹn wọ́n tó lè ṣe o lè ṣe kó kọjá bí kò má kàn sí mi èèyàn mo wá rí ẹ̀ òun rìn lọ bí alákàn mo ní kàn pé ẹ̀ wá òun fakọ sí ṣé òun ṣe èrè ni. ẹ wo bọ̀dá jìgì ẹ má bínú wọ́n lé mi kó n sukù ni. ó jẹ́ owó ni. owó tó bá ṣe ẹ̀sọ́ owó sísè ọ̀dà ni. wọ́n lé ẹ kó sukù láì jẹ owó sukù kò ní da fún yàrá yẹn tó lé ẹ kó sukù sọ́dítọ̀ fẹ́ kú lójijì ni àbáyé ẹ̀ fẹ́ bàjẹ́ ni. ọ̀ á pé kí n lọ pé kí n lọ kí n lọ pé bá mi wá èmi ò sì fẹ́ lọ lé. ẹ lọ pé dádì tó bá rí ṣì wọn sá kó sukù ni gbogbo wọn. ẹ tó ń gbẹgbẹ àjèjì ẹyin bá mi ọ̀pọ̀lọ̀ sí nǹkan tí mo ṣe yìí. ẹ lórí oko ọ̀rọ̀ ti yé mi ọmọ ti ba jẹ tó ti yé yín bóyá wàhálà ti ṣe ọ̀rẹ́ kékeré lábà ba jẹ báyìí àá wẹ́lò mi tó máa ṣe kéde tó máa bí ìyá wa ní sukùl ẹni kan tó ṣe yìí tí sì bá gbọ́ ó lè pa òye wa ẹ ọmọ ti ba jẹ kan tó sọ fún wa nìyẹn ẹ mọ tó wà fún bàbá tọmọdé ìfẹ́ sí ti yé mi pátá ti fẹ́ gbá nìyẹn. ẹjọ́ mo bọ̀ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ hello aboki agége agége one aboki one wọ́n ti já mi sí o wọ́n lọ ṣẹ̀ra bmw jeep wọ́n ní special number tó gbà sí sátáláìtì ni mi ti gbọ́ o o ti mọ iye owó mi lórí ẹ̀ mò ń bọ̀ wá wẹ̀ o gbọ́ ẹ o ṣá mọ̀ pé èèyàn ti ẹ lèmi. àwọn àyè gbogbo lé ni. ẹ gbogbo làgbogbo ṣó ń gbọ́n àwọn bọ́ìsì ní gbogbo ilé wàá bá mi sọ fún wọ́n rí ọmọ Ṣódẹkẹ́ pé mo ní mò ń bọ̀ ládùúgbò gbogbo ayé ni mo bá wàá ṣe o kàn dẹ̀ fi owó lẹ̀ fún mi mo ah. jẹ́rìí àmì ìfa wàhálà mọ́ mo ti ń dàgbà òkè òkè. o lè farabalẹ̀ kí ni problem rẹ. ó mọ tó ṣẹlẹ̀ màá bẹ dé school ṣùgbọ́n bá a ṣe ń lọ yìí èmi ni bàbá ẹ ní school o. Ah, ó dẹ̀ yín ni ìyá mi. èmi lọ́kọ ìyá rẹ. alẹ́ yìí tó ni gbà tó máa ná ẹ lówó èlò ló wà lọ́wọ́ ẹ mẹ́. owó ah! mo ti náwó tán fún gbogbo àwọn àwọn ìyàwó mi tún kú. lórúkọ ló ṣe lè. Ah, olórí burúkú ni wọn náà bóbìnrin. bàbá ẹ ló jọ. màá nọlé ayé ẹ̀ tán síbi kan lórí burúkú ni wọn náà bóbìnrin. bàbá ẹ ló jọ. láago mélòó wọ. dáàdi ẹ ti toast girlfriend mi rí. mo kàn ṣí bàbá yẹn lẹ̀ náà. ẹ gbà four hundred ló wà lọ́wọ́ mi o. bá mi kó bá mi kó. ọjà ọjà. irọ́ àìwọ́ di ilé mú di ilé mú. ní ló pè mí sí ìṣàmì bàdíà tó bá ti ní kó dókè mò ń bọ̀. ní sójọ ọlápọ̀jẹ́ èèyàn mi náà ni o. ọmọ wa náà ni ọmọ wa àlè tiẹ̀ dànù olórí burúkú yóò kí mo sì gbà wọnú skul yìí ni. serve punishment ẹ kò dúró síbẹ̀. Mrs. Tomori um, àwọn parent ẹ Jonathan ta lè lọ lérí nígbà tí wọ́n débì wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n ń sọ wọ́n ń sọ ọ̀rọ̀ kò bá kò gbé gbogbo ọ̀rọ̀ tó ń sọ gan-an mi ò tiẹ̀ gbọ́dọ̀ in fact ó ti ó ti ó ti ó ká mi lára jù torí pé kí ni wọ́n sọ pé ẹ àwa a sì lè máa bọ́mọ wí ẹ a sì lè máa na ọmọ a sì lè lé ọmọ lọ sílé ọmọ tó sanwó léèwé déédéé kí ló fà tá a fi lé lọ́lé pé ah, ah, gbogbo tó ń sọ yìí ó in fact ó ní mi lára mo ní kájẹ́ kó dé tó bá dé tí wọ́n bá ṣàlàyé fún wọn lẹ́yìn náà èmi náà máa mọ tí mo lè sọ sí. ẹ ṣe sá ẹ ká sùn sá ẹ̀gbọ́n ẹ̀yin ni ẹ̀gbọ́n Jonathan. ẹ̀gbọ́n Jonathan báwo ebi ni bàbá ẹ èmi lè bí èmi lè biological father kì í ṣe chemistry father o biological father original gangan èmi. bàbá ẹ. èmi ni bí. I see anyway nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mò ń bọ̀ láti class four bí mo ṣe ń rìn lọ mo ṣáà ń gbọ́ all sorts of names bọ́mbà tó bọ́mbà àpótí ajé ẹrù ipò igba igba ṣe gbá kòkó bàbá ìṣàsùn ah, mo dẹ̀ tún wá rí i pé ó bẹ̀rẹ̀ sí í rẹ́rìn kàkàkàkàkàkàkàkà mo wá ó wá ṣubú lulẹ̀ látòrí ṣáà mo wá pè kan náà àwọn colleagues ẹ̀ pé kí ló rí lè ń gòl àwọn náà wá jẹ́ kí n mọ̀ wípé èmi ló ń bá wí mo ní ó bá mi wí bíi ti báwo wọ́n wá sọ wípé ẹ nǹkan tó ń sọ̀rọ̀ ń pa ẹ lélẹ̀. yé ẹrù yìí náà pọ̀ òkè ilẹ̀ ni. sẹ́ẹ̀rí pé ọ̀rọ̀ òdò lẹ́nu yẹ olè àwa wí kan ò sì sí fún tó nà yẹ sẹ́ẹ̀rí pé ọmọ tá a bá wí ń bì ó dì sáfẹ́ kalẹ̀ lọ́lé sẹ́ẹ̀rí pé ó dì sáfẹ́ bá ti lè lọ́lé ó dì sáfẹ́. Jonathan ṣé lóòótọ́ kínní tó wà lẹ́yìn yẹn ló ń sọ̀rọ̀ sí jẹ́wọ́ o dáhùn ní ìwọ tá à ń run owó lé lórí dámiló dámiló sọ̀rọ̀ báyìí ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ah, no no àwọn òkè ń bá wọn wí bẹ́ẹ̀ yẹn ẹ ẹ lè pa síbí this is not abattoir this is not a slap where you can slot a cow or goat à ń pààyàn bí rárá ilé ìwé níbi tá a ti ń kọ́ wọn lọ́gbọ́n tó bá ṣe pé bí ẹ̀yin ṣe mú tẹ́ ń lù tẹ́ ń gba létí tẹ́ ń gbé nípa làwa náà ṣe ń lù wọn la ṣe ń gbé wọn nípa tá ń gbá wọn lórí ni ẹjọ́ àti pọ̀jù báyìí lọ a ti lù wọ́n pa a ti ṣe tí ò tẹ́yìn òbí ẹ̀ lọ́rùn but àwọn kì í ṣe bẹ́ẹ̀ sí ẹ fẹ́ bá wí ni àyà fún yín láyè ẹ bá wí sí ẹ bá wí tó máa tẹ́ yín lọ́rùn èyí o. sà. lọ kó ẹ bá wá fún mi nulẹ̀ ẹ bá wí sí lókè bá wá ẹ bá bínú sá ẹ jọ kí màmá ẹ bá lè mọ ìgbọ́n kan tó ṣe ní school dasa ẹ jọ màá làkàtí ní evidence nǹkan tí ó ṣe yẹn madam ẹ bá mi turn round. kí n tàn. ẹ bá mi tàn. ẹ tàn dada ẹ tàn díẹ̀ sí. ó wà òkè bẹ́ẹ̀ ẹ dúró. stop it. ẹ fẹ́ yà. no mo fẹ́ ní evidence to prove mi. evidence for what. ìgbọ́n kan tó ṣe ní school danza. ẹ jẹ́ kó yaba kásì yẹn. ha ọ̀gá ṣe ti rí sìn pé like father like son ni ṣe ti ní nǹkan tó ṣẹlẹ̀ ń sìn. that's totally nonsense. lagata tibẹ. ẹ má tibẹ ẹ má jẹ́ kó tibẹ rárá what is that ó wrong this very wrong ó fẹ́ ah, ah, ah, téèyàn bá yarú ẹ̀ ó máa ya wèrè ni yes ó máa ya wèrè ni kó ẹ bá fún mi let me see uh, now ṣebí ẹ̀ ń ba wílẹ̀ kan eh. ẹ fẹ́ nà á ẹ wò òun la kólẹ̀ yìí ẹ mú èyí tó bá wù yín nú ẹ kẹ́ fi bá wí tó bá jẹ́ gbogbo ẹ̀ náà lẹ lè fi bá wí ẹ bá wí bó bá ti tẹ́ yín lọ́rùn. ẹ kò jẹ́ fara balẹ̀. ó yà pọ̀. Ah. Ah. gbé pọ̀. mo tó fẹ́. gbé pọ̀ yóò tó bá yín pọ̀ bẹ́ẹ̀ ló tà mí. ẹ wọ bí mo lọ́rọ̀ mo lọ́rọ̀ mo lọ́rọ̀. ó ṣe é mo lọ́rọ̀ ẹjọ́ ẹjọ́ bísí bá mo lọ́rọ̀ mo ẹ wo tí mo ṣe kó olú sùkúlẹ̀ gan ìta ọ̀rọ̀ mo ti bá wọn tán sáyé lọ́wọ́ wọn ti dáàdi mi. wọn ti dáàdi dáàdi ẹni ẹ jọra yín náà lẹkọọdọ lẹkọọ. wọn ti dáàdi ah, mi o wọn ti dáàdi mi o bàbá mi kọ́ ni wa. bàbá ẹ nìyẹn lẹkọọdọ ah, lẹkọọ. ìtọ̀rọ̀ mo ti bá wọn. Kọ́lá ti dé ọmọ Tìjání pẹ̀lú iṣẹ́ ọpọlọ aráyé ẹ gbà yí ẹ o Adékọ́lá ti dé ọmọ Tìjání tuntun ló tún gbédé ọ̀tún ọ̀tún lọ́jọ́ yọ ọba tó ń fún ẹ ṣe ọ̀dẹ́kun máa ń pa tàlẹ́ ìyẹn Adékọ́lá ti dé Adékọ́lá ti dé ọmọ Tìjání pẹ̀lú iṣẹ́ ọpọlọ aráyé ẹ gbà yíyẹ wò adékọ́lá ti dé. adékọ́lá ọmọ Tìjání o sọtúndé pẹ̀lú iṣẹ́ ọpọlọ òkè òkè ló mọ̀ rè lójoojúmọ́ ayé o ọba adániwáyé kò ní padà lẹ́yìn rẹ nílé ayé mi oníbáyé lọ bẹ́ẹ̀ ló ní parẹ́ máyé ọgbọ́n ń bẹ òye ń bẹ ìmọ̀ sì wà ìrírí tún bẹ tí wọ́n fi ń ṣiṣẹ́ ọpọlọ aláìní bẹ mọ́ kò ní jẹ́ tiẹ̀ lọ́tún lọ́tún ló sì mọ̀ wá lọ́jọ́kọ́jọ́ adékọ́lá ọmọ tìjání òní làlúwọ́lẹ̀ àlùyọ lọ́mọlù ní tiẹ̀ gbogbo kìtẹ́lẹ́gẹ̀dẹ́ bá fọwọ́ bá dídún nídún. Jonathan ní sinimá tuntun tó tún gbédé látọwọ́ ọmọ tìjání ni ó ga alágàjù ó làmì dáká sinimá èyí mi lẹ̀ ó mi gbòòrò ẹ wo sinimá èyí kẹgbà Adékọ́lá ti dé ọmọ Tìjání pẹ̀lú iṣẹ́ ọpọlọ aráyé ẹ gbà yíyẹ̀ wò Adékọ́lá ti dé ọmọ Tìjání tuntun ló tún gbé dé ọtún ọtún lọ́jọ́ yọ ọba tó ń fún ẹṣẹ́ ọ̀dẹ́kùn máa ń pa dàlẹ́ ìyẹn Adékọ́lá ti dé Adékọ́lá ti dé ọmọ Tìjání twenty like one month bíi sí mo fẹ́ yẹ kó rush ara rárá ṣó ń gbọ́ mi mm-hmm. one week ọ̀sẹ̀ kan la máa lò ń bí o ti understand ọ̀sẹ̀ kan yóò já létí. ṣe ah, ah. ọ̀sẹ̀ kan ti pẹ́ jù. ọ̀sẹ̀ kan ò pẹ́ o mọ wáyé torí gbogbo wọn tó ń swim yìí nítorí wa lọ fi ń ṣe bẹ́ẹ̀ ẹ fẹ́ gbé súnmọ́ oṣùmọ̀ gbòòrò ni ah. wọ́n fẹ́ gbé súnmọ́ wa ni. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ́mọ jẹ́ ń lò tọ́sẹ̀ kan ọ̀sẹ̀ kan náà yìí sí bó sì ṣe ń wò mí sóòmọ̀ bàbá jọ̀nà kò ní fẹ́ ń jáde rárá eléyìí tí mo jáde mo dọ́gbọ́n tàn wọ́n ni pé mo ń lọ sí ìlú yín afẹ́ lọ rèé ṣòkù ló jẹ́ wá sanwó ọjọ́ mẹ́ta ní àyìn. o fàájì tó wà nílẹ̀ yìí ọjọ́ méjì ò lè ka eh, but mo understand ẹ ṣọmọ ẹgbẹ́ mi ń lè mi kò sẹ́ni tó ń wè mí bọ́ntúwé lè mi ó ti yẹ ẹ eh, nǹkan tá a máa ṣe ni pé lẹ́yìn ọjọ́ méjì wọ́n lè máa lọ́lé bọ̀ wọ́n bá mi sanwó ọ̀sẹ̀ kan lẹ̀ kémi continue fàájì sáà wà máa gbórí wọlé wà máa gbórí jáde gbórí wọlé gbórí jáde gbórí wọlé gbórí jáde ó ṣàmọ̀ wo wo wo àbúrò ọmọ orí pọ́lọ́ ń parí iṣẹ́ sí la àbúrò bó ṣe rí bí èbó ni. Ah, ó fàìn ó fàìn ah! ọmọ oríran olójú. torí ìjà náà lè ṣe jókòó ó sì dá a délẹ̀ bẹ́ẹ̀. nítorí ẹ̀ náà ni. ṣùgbọ́n sówó eléyìí ò ní pọ̀. Ah, bàbá ẹ máa downgrade mi o eh. ọmọ gbòòrò ni mi máa downgrade mi ra owó ta ló máa pọ̀ má lọ wo kọ́lọ̀ wọ́n fi kọ́lọ̀ ṣe bó ṣe rí yẹn ó lè jẹ́ pé ọmọ ghetto ni eh. ó lè jẹ́ ọmọ ghetto ẹ eh. eh, gbésùmọ̀ tó bá láìkí ẹ̀ kò sí ọkàn mọ́ wà lẹ́yìn ẹ̀. kí n gbésùmọ̀. gbésùmọ̀ mọ́ wà lẹ́yìn ẹ̀ tó bá lè jù pè mí. jona hmm? mo wà lẹ́yìn ẹ̀ hmm. ọlọ́run. <laughs> Eh, <laughs> <laughs> ẹ rọra o. <laughs> hi. Ah, hello. <laughs> I say hi. hello. Ah, ah. bó lẹ ṣe ń ṣe báyìí kí ló dé tẹ̀ ń fi yọ kí ló dé tẹ̀ ń fi yọ já ọbẹ̀ nígbà tó jẹ́ pé àwa jókòó à ń ba oṣù jẹ́ ń bẹ̀rùn ẹ̀yin sì e wò wá <laughs> ẹ̀ ń gbogbo bá ṣe ń o èmi àti ṣe ó wá dì sí tán wá ń fi gan kí là ẹ wò ẹ wá ẹ má gbẹ̀yìn wa ṣé rí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ wò mí látòkèdélẹ̀ láti irun orí mi kẹ́ ẹ wò mí débi bàtà ẹsẹ̀ mi èwo lẹ gbà níbẹ̀ tẹ́ kó jẹ àtẹ̀wò lẹ gbà rárá. ọ̀nkú mo sọ́ọ̀rì gan-an mi rí yín bẹ́ẹ̀ ṣe ń wò mí o mi rí yín rárá. ẹ má ṣe yín o ẹ má ṣe anífẹ̀ẹ́ yín ni anífẹ̀ẹ́ yín tábà anífẹ̀ẹ́ yín àlè dìde wa ẹ wò mí náà èmi náà dùn tó lọ́mọkùnrin ẹ wò bí ẹ ṣe kíni ọ̀nkú ẹ̀jọ̀ ẹ má bínú o mi ì rí yín rárá o <laughs> mi ì rí yín. ẹ rí mi ṣé mo kéré ni. ẹ̀wọ̀ ẹ gẹ̀ẹ́tẹ̀ mi ì ríran rárá. irọ́ o. ah irọ́ o ah mo rí yín pé jókòó pé ṣèyàn náà ló jẹ́ wá kí n ah, ọlọ́mọ jẹ <laughs> ẹ rọra ẹ kú jókòó. ẹ ẹ rọrọ ẹ ara oko náà máa ń la bọ́tà bó ṣe ń sọ̀rọ̀ bí literate. àǹtí. ah ṣadé. kí lẹni yẹn wá. wo kò ọ̀rẹ́ ò yé mi ń ṣe lókun ọ̀ká ló lò bóyá ó tẹ̀ lóun fẹ́ fẹ́yàwó ni kò tiẹ̀ yé mi. ẹ wo ẹ gbàgbé ọ̀rọ̀ tiẹ̀ ṣe é ṣe tán ká máa lọ. mo ti ṣe tán jona ojú nìkan ló fọ́ tèmi jí bí ó ṣàfọ́. nígbà tí ó wà fọ́nkọ́ kó lu ẹ̀fẹ́ bọ́lẹ̀ nu ọkọ̀ kó fẹ́ mú ìyàwó èèyàn bọ́lẹ̀ ṣé bólú ó ṣe máa fà ń tẹ̀ǹtẹ̀ nù. tó ah, tọ́ dẹ̀ ni ìwọ náà wo ó sì dá eh, dé lẹ. jona eh? jona eh? sori nǹkan tí mo rí. kí ni. sori ẹyin yé yé yé yé. ewu tó ọmọdé yìí fi ah! sẹ́yìn orí ẹ àgbo òun farabalẹ̀. ìwọ́dé lẹ̀ ńgbà tí. mo máa sọ fún ẹ tó tó bá fẹ́ jọmọ gbòòrò wọn máa rẹ́dí fẹ́ ní tí ni ẹni tí kàn án fún ni gbòòrò ó ti ní gbòòrò ó ti yẹ ó máa pàdé wèrè ó máa pàdé asínwín ó máa pàdé àgbákò oríṣiríṣi obìnrin ló wà Eh. káàmọ̀ wo ìyẹn wá jẹ́ kẹ́yìn yẹn escape. wo jẹ́ ọmọ bá tiẹ̀ lọ jẹ́ ọmọ bá lọ tún rí mi wa owó kún bẹ́ẹ̀ bí ṣẹ̀kẹ̀rẹ̀ eh. jájá yé ti alọ yín. Mm. ọba dání wáyé bí agbègbè àwọn ọmọ ẹ̀ mm. gbogbo wọn gbogbo máyé ọgbọ́n ń bẹ òye ń bẹ ìmọ̀ fi ń ọpọlọ aláìní gbẹ mọ́ kò ní jẹ́ tiẹ̀ lọ́tún lọ́tún ló sì mọ̀ wá lọ́jọ́ kọjọ́ adékọ́lá ọmọ tìjání òní làlúwọ́lẹ̀ àlùyọ lọ́mọlù ní tiẹ̀ gbogbo kìtẹ́lẹ́gẹ̀dẹ́ bá fọwọ́ bá dídún nídùn Jonathan ní sinimá tuntun tó tún gbédé látọwọ́ ọmọ tìjání ni ó ga alágàjù ó làmì dáká sinimá èyí mi lẹ̀ omi ìgboro ẹ wo sinimá èyí kẹgbà kẹkọgbọ́n mọ́ ìrànlọ́wọ́ náà. dad thank you sir. ẹ̀yin fẹ́ yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ àbí. Ah, mọ́mí Mommy, di dandan ká yọjú Just yín ṣùgbọ́n àkọ́kọ́ fẹ́ rí dáàdì náà ká ṣe wàá bá yín ká gba títọ́dọ̀ yín náà. lọ́dọ̀ ta ni hmm, hmm. ṣáà tó fẹ́ gbowó lọ́wọ́ dáàdì yìí ah, ah. pé gbogbo ìtẹ́ ti gbà tẹ́lẹ̀. ẹ fi eléyìí ṣe owó mọ́tò Samuel. Come on, give it back to her. Uh-uh. Dábàdà fún. Daddy náà. Mo ní kó dá padà fún. Ọ̀nà dá padà fẹ́ gbọ́n ẹ̀. Ó fi ṣèṣe tọkùnrin ni. Èpo mm. dẹ̀ ti jọkùnrin yẹn. Ìyẹn lóbìnrin ò ṣe lọ́jọ́ lórí lọ́jọ́ lórí mọ́ ni ò ṣe mọ́jọ́ orí ẹ̀. Now let me talk to you. Mi ò fẹ́ ìwà pálapàla lọ́wọ́ ẹnì kankan náà yín. Ẹ ní láti rántí ọmọ ẹni tẹ́ ń ṣe ìwé ni mo ní kẹ́ lọ kà níbi tẹ́ ń lọ mi ní kẹ́ lọ kọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ call to see him can be dangerous and it will only but ruin your lives okay ẹ gbọ́ mi yes, daddy. safe journey. all right daddy. okay samuel. mom <laughs> i love you mommy. i love you too. <laughs> big daddy i trust you. yes mom. kọ́ pé mi tẹ́ dad. Yeah, that's my dad. yeah, I'll miss you. Ìyá gbogbo wọn, ìyá gbogbo wọn máa bá mi fa kìkìkì sókè eh, sọ fún ẹ. Mọ́tò tí ẹ bá máa wọ̀, make sure pé o mọ nọ́mbà ẹ̀. Dàdí, àyà yẹn ti máa ń bẹ̀rù jù. Mo tẹ̀ ní sí nǹkan kan lórúkọ Jésù àbú Ọlọ́run wá wà lórí Ẹni save John ọkọ mi. Bye bye. <laughs> Ìyá gbogbo kó pè mí o ẹ̀rẹ̀ kú lọ́wọ́ àwọn ọmọ yín àjèrè wọn lágbára ọlọ́run <laughs> mo tẹ̀ ní kí n sọ kankan fún yín Jonathan náà sọ pé òun máa nídìí owó kan <coughs> òun náà ló yọ yé ẹ káàárọ̀ ó náà fẹ́ lówó yẹn fún nǹkan kan tó ṣe pàtàkì. má jẹ́ kí n bínú sí ẹnu lé má jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ Jonathan ló máa separate wa o gbọ́ owó kíni yẹn náà no tell me ṣé owó ilé ìwé ni àbí owó ẹ̀kọ́ṣẹ́ ẹ nǹkan tó ṣàlàyé náà pòun fẹ́ fi ṣe náà ṣe pàtàkì. gbẹnu ẹ dákẹ́ gbé ẹnu ẹ dákẹ́ kí ni ìwúrí ẹ kí ló fẹ́ fowó mi ṣe kò yé kò bá ò nítorí náà pé kémi kówó kí n máa kówó fún má jẹ́ kí n bínú sí ẹ o má jẹ́ kí ọmọ tó ń pè ní Jonathan kó da àárín èmi àti ẹrú kí ló dé gan. ó ti oh my god. bá mi ẹ má bínú nítorí ọlọ́run o ṣe mọ̀ kí mò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan tẹ́ ń yàn lé àwọn àbúrò mi lọ́wọ́ ṣé èmi ò lẹ́tọ̀ọ́ sówó kankan nu ilé ìmọ̀ ni. I am sure you are sick ara ẹ ò dá owó kí ló ń bí mi náà Jonathan owó kí ló ń bí mi you are a bloody fool I repeat you are a bloody fool you are a fool a big one at that owó kí ló fẹ́ gbà lọ́wọ́ mi kí ni ìwúrí ẹ gan ìwọ kọjá ìjà tì wọ ẹ wo bó ṣe rí ìwọ nìkan kọlọ irun mẹ́rin lórí ìwọ nìkan ṣoṣo. ẹ òun náà ló sọ wetí olóhùn fẹ́ kó gbẹnu dákẹ́ ó ṣẹ̀ṣẹ̀ ń rí ni mo ló ṣẹ̀ṣẹ̀ ń rí ni. mo ti bá a sọ̀rọ̀ ni. nígbà wo. n gbọ́ sẹ́mi fẹ́ sọ̀rọ̀. olú etí o ṣe gbogbo ẹ̀já ìjà tí gbogbo ṣe múra wò múra ẹ ìwọ sórí tó o bá ṣọṣẹ́ nu lé èmi fúnra mi máa ṣe é léṣe ṣé bọ́ ọmọ gidi ṣe ń ṣeré mo ní ṣe ọmọ gidi ṣe ń ṣeré. ẹ wo ẹ nǹkan náà kọ́ ni a máa mú lágídí ẹ a máa bá yín ẹ máa gidi ẹ máa gbára gidi gbogbo pàápàá ti ń to nǹkan sí ẹ ló ti fẹ́ gbàdúrà. ẹ tó nǹkan kan kí tó o jẹ́ léènì kí ló lé ń bi owó bá kí ni nǹkan tó lé ń bi owó wọ́n sì á máa dàrú nù wọ́n máa mú yàn bọ́ wọ́n máa mú kan ṣé ni èso wọn ni. kò ní ẹ èmi àtúbàsọ̀rọ̀ mọ̀ kó máa fún ẹ. ṣé àwọn àbúrò mi èyí tí wọ́n yàn lé lọ́wọ́ tí wọ́n kó owó tó ga lé lọ́jọ́ rẹ̀ pé ìmọ̀ yọjú ìmọ̀ rí gbogbo ẹ̀ àti kejì rẹ̀ náà wọ́n yan owó lé àwọn lọ́wọ́ sẹ́ni ojú wọn lọ. màá gbọ́ owó skul náà fáwọn yẹn. owó kílè fẹ́ gbà ṣé wo lọ skul ni ìwọ ọgbọ́n Jonathan jẹ́ kábàárà sòótọ́ ọ̀rọ̀. ìbú ẹ̀pá dùn àìjírí kò í ṣẹjọ́ wọn. máa bá a sọ̀rọ̀ máa fún ẹ. ẹ máa tara yín jẹ mo ti mọ tí ń ṣe wọn lọ pa àwọn burú ni wọn ò burú tèmi n ti ń ṣe ní pé ìlọlẹ̀ jalè bí n bá sì jalè báyìí ń sọ ara mi lórí tẹlifíṣàn tí wọ́n mọ̀ gbé mi àwọn oníwèé ìròyìn wọ́n mọ̀ lé mi káàkiri tí mo sọ pé èmi lọmọ lápòjọ o ah. èmi lẹ̀gbọ́n Samuel o èmi lẹ́gbọ́n Victoria o ah. èmi lọmọ ìyá rẹ. ó ti tó wọ́n Jonathan ah o lè jíjà báwọn ọlọ́run ẹlẹ́dàá mi ò ní o jáde ah, o. tí má lọ ṣe yín mo rò pé owó òjò owó jáde. irọ́ da máa fún ẹ ní twenty thousand. ọlọ́mọ ti jẹ. ẹlò wa ló fẹ́ gbà. ọlọ́mọ ẹja ṣe hundred. Jonathan ah, ah. ó mọ wé hundred bọ́ ma pé mi ì ṣiṣẹ́ náà ebi wo ni mo kún lọ́dọ̀ abẹ́ ìwọ náà ni mò ń kó fún bó ṣe ń gbà ni mò ń bó ṣe bèrè mò ń fún ẹ. ẹja ṣe ninety five ẹ mọ tá a fẹ́ ṣe ni nísìnyí àti dájọ́ òde báyìí alẹ́ ìsìn agbọ́dọ̀ ṣòde. ó dáwọ́ mọ̀ọ́kọ́ ti máa ṣe máa fún ẹ ní fifty thousand. àlùbáríkà eighty. Jonathan máa ń ṣe báyìí fún fifty thousand ó wà lọ́wọ́ mi níbi máa ń fún fifty máa ń fún fifty thousand ó dáa tó ti bá ti fún fifty thousand lẹ́nìí hmm. tó bá di ọ̀túnla tó ti yẹ hmm. màá rán màá wà sí i. ọ̀la ni ọ̀la ni ẹjọ́ jẹ́rìí ẹ lọ kó wa. ó dáa bọ̀ tó ò ní jalè. Ah, mo jalè tí ó le kí ni mo fẹ́ fún lè sí láyé tí mo wá ah, ah, wọ́n pa lúwa rẹ̀ téèyàn bá jáde. o ṣe ń sọ̀rọ̀ o ṣe ọkọ mi àròlé wọn àròlé wọn àròlé àròlé wọn kò ní ráìbà kò ní kò ní onítì onítì <laughs> ẹlẹ́rìí ẹlẹ́rìí ah, wọ́n sì àmọ́ mọ́rọ̀ olúwa rẹ̀ wọ́n mọ̀ fi tàfàlà wọ́n sì mọ̀ fi tàfàlà lómi tó jẹ́ pé good luck tèmi ò ti good luck lọ èmi jona bí máa débẹ̀ tó bá dùn gbàgán lásán báyìí mo di president ni dá mi dúró hmm. èmi swaga tó jẹ́ pé swaga pọ̀ bá ti nà lẹ́ńbẹ́ lásán báyìí mo máa kówó lọ ni. ọ̀dùnà májàgbọ́ra wa o irú alẹ́ ni ìgboro máa ń dàrú gan fàájì ń lọ lóríṣiríṣi nǹkan tí mo fẹ́ ká ṣe ń sìn ni pé ká ṣe sharp sharp ó yẹ tàbá kúrò ń bí lẹ́sẹ̀kẹsẹ̀ ayé àsọdọ̀ bàṣẹ́rẹ́ ẹlẹ́ja tàṣẹ́ kúrò lọ́rọ̀ bàṣẹ́rẹ́ ẹlẹ́ja ayé àsọdọ̀ kójú onígbìn kálọ̀ kọ̀ntínú fàájì mọtí mọtí mọtí. Ah, ó kàn sọ bẹ́ẹ̀ náà ni wọ́n ti o ti máa ń mú nǹkan kólekóle jù ah, ó máa ń polójú lásán náà ń ṣe wèrè ni téèyàn ò bá mú nǹkan kéèyàn yó digbí inspiration lélẹ́yìí tábà ti ní inspiration á lè mọ̀ lọ bí tá a bá ń lọ. àmú mọ mọ mọ á ti mú púpọ̀ bíi bọ̀ kò tán sí bíi ọmọ gbogbo bíi tá a ń lọ yẹn náà fàájì máa continue láì máa ṣáyé gan bẹ́ẹ̀. ó sọ ẹ̀ díẹ̀ sáré mú. ó kàn jẹ́ pé gbogbo bá a ṣe ń sọ̀rọ̀ ní mò ń rí ìwò rí rárá kí ló rí. ọ̀rẹ́ mi mẹ́ta lọ́lọ́run dá lé ayé especially àwọn obìnrin mẹ́ta lọ́lọ́run dá sórí àwọn kan àìdè ní àwọn kan tún wà àìsí dè èyí yóò pọ́ìntì báyìí i don't. i no dey i don tire ìsàlẹ̀ báyìí yóò dẹnu lẹ̀ báyìí ni ṣòro ọmọ tó ń wo yìí wà láyà àìdè ni. Ooh, àìdè ṣeré wo dáadáa wo mọ wo ṣe ọlọ́run lára rẹ̀. orí ni ó tún nérù irú ń gérù lọ ọlọ́run ti ṣe nǹkan sórí ìwò. ó kàn jẹ́ pé eléyìí tó gbé wá ní ìsìn àkàn ọkùnrin ni àmọ́ bó ṣe jẹ́ sí. Ah, jọ̀nà kí ló ń ṣe ẹ́ ṣe lè ló ń pe lọkùnrin boy lélẹ́yìn náà. boy ẹ orí pé ó lè jáàbúrò ẹ̀ kó jẹ́ pé bóyá ó ń ṣe birthday ìyẹn kò gbé wá jáde wá kó wá mọtí ni O láìkẹ́ lóòótọ́ ó láìkẹ́ ojúná ah. hmm? mo wà lẹ́yìn ẹ̀ bàjẹ́ bàjẹ́ ṣùgbọ́n mi hmm. máa ojú anybody o. sí nǹkan kan i still dey. rubbish wo nìyẹn. àà rubbish bò ó fọkàn balẹ̀ sórí bó ṣe ń wo òun èmi àti ọ̀rẹ́ mi làjọ wá àyìn ọlọ́run sì ti sọ ayé rẹ̀ ó ti sọ nírẹ̀ rùn ayé ẹ̀ ti dá báyìí sórí gbogbo tó tiẹ̀ wọ̀ yìí ọlọ́run ti pọ́n ọ lé sórí àwọn ọmọ oníṣòkòtò péńpé tẹ̀ ń tẹ̀lé kiri wọ́n lè ṣe ìrànlọ́wọ́ kan fún yín sórí zipu tọ́lọ́run tiẹ̀ wá gbé fún ẹ̀ téèyàn bá tu tán èèyàn bọ́ sálùjá náà nù sórí téèyàn bá tu láti ìsàlẹ̀ báyìí ọ̀gẹ́rẹ́ oríire ni ah, ah. tí ẹ bá sì fà lásì bí iná. wọ́n ti ṣe fi ṣó wèrè ní ẹni. bí bá ti ṣe irun wèrè yóò máa ń dà yín lórí rabi ṣó olórí burúkú ni ẹni bí máa rà sí níbi báyìí ah, àbí wàá ní lẹ́gù ẹ̀. jona ẹ jona ṣe tó bá dá ẹ lójú pé mi ni best friend ẹ dá ìfọ̀tí yẹn padà dá padà. tó bá dá padà màá ní kó gbá ẹ ọkọ sí. ẹ ṣe eré ẹ yá eré ò ní ṣí oríire kò lè ní dapò ọ̀tọ́ ń tiẹ̀ lẹ́yìn kò ní dapẹ́ gbọ̀n ẹ̀ tó bá dẹ̀ gbọ̀n ó já wòlé ni ò ní pítsọ̀ àgbàlagbà lé ni mo ti Small ṣe ń bá wa sọ̀rọ̀. ẹ èmi ni Small. kò ní dá fún bàbá tó bí ẹ lọ́mọ. máa jọ ẹ lójú. wàá ti ta lójú. máa jọ ẹ lójú. ayé o ò fẹ́ pè tí o bá pè ọ wá síbí tí o bá pè ọ kó já mi ẹ̀jẹ̀ máa sọ mí jóná hmm, mo wà lẹ́yìn ẹ. ẹ lo ọmọ bá kéré kúrò bí ara àwọn kan bíbá yìí wọ́n kàn dẹ̀mọ̀ gbogbo yìí ẹ máa kó àdá bọ̀ anything ẹ máa kó gbogbo ẹ̀ bọ̀. ṣe èmi ah! akéré kòrò. bí wọ́n lẹ̀ ló ń dúpọ̀ ọ̀gẹ̀dì bí wọ́n lẹ̀. wọ́n ti lọ. wọ́n ti lọ. ah! ha! jona. àbẹ̀wẹ̀ nílùú yìí. wa ṣíṣe àwèrè ni ó ṣe àwèrè ni kí wọ́n ṣe ń gbọ́rọ̀ báyìí ṣé wọ́n mọ̀ pé ẹni tó pè yín ìyàwó akérè kòrò ni tó fẹ́ sọmí lẹ́nu ni ẹ́ ta ló rán ní iṣẹ́ tó lọ jẹ́ yẹn. akérè kòrò tíwáìlì ẹ mo ti bá wí ó ṣe mistake ni ọmọdé ló ń ṣe. èmi èmi akérè kòrò èmi máa jọ yín lójú akérèkòrò gbogbo gbòòrò. ẹ̀yin mọ gbogbo ilé ìṣìtẹ́ ẹ̀ lọ́dẹ mọ̀ ṣé àwọn pélé sì tèmi ni. ẹ lọ araz mi ẹ lọ ń fọwọ́ kan mi ẹ lọ ń tú zip mi ṣé fẹ́ bọ́ mi sí wòhò ni ẹ̀yin wèrè méjì. tuwali. yàrá ìṣúwàlà. ọ tuwali. ẹ̀yin tèmi wọn lọ náà ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ máa ṣe yẹn ló fẹ́ kí ọ̀pọ̀ fún wa mi eré ló fẹ́. Ah, ah, ah, akérèkòrò tuwali mo ti bá ọ jẹ́ kí n tún bá wí ni. yàrá ìṣúwàlà. ok àmọ́ ta ẹ̀ mọ́ wọn ní sinmi torí hàn ní kan torí hàn láàyè. ẹ pẹ̀lẹ́ dáàdi um, ṣe rí gbogbo nǹkan tí ó ń ṣe yín kò sí wàhálà púpọ̀ ẹ̀yin gangan ni ẹ fa púpọ̀ náà àwọn nǹkan tẹkàn nídìí ni pé ẹ máa rest ẹ sà tí a bá ń ṣiṣẹ́ à ń ṣe nítorí owó bóyá láti lè fi tó àwọn ọmọ ṣùgbọ́n yorùbá náà ló sọ pé àlàáfíà ni oògùn ọrọ̀ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí a fi ẹ̀mí wá owó fi rí pé ọlọ́run ìṣe kárí láburú um, lẹ́yìn tí a carry out test yẹn tán a rí wípé bp yẹn rise díẹ̀ tí yẹn bá dẹ̀ ṣọ́ra ṣe hypertension ń nìyẹn sà so ọlọ́run dẹ̀ jẹ́ kárí um, ẹ gbogbo nǹkan tó ń jẹ́ ọ́fíìsì ẹ pa for now kẹ́ rest tó tán tẹ́ bá ti ṣe gbélé àlàáfíà dé padà nìyẹn. ok ẹ ẹ ṣe doctor kì ṣe kì í ṣe pé kò mú àwa náà ká rest a mọ pàtàkì pé kéèyàn máa sinmi àmọ́ iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ téèyàn láti fún ara ẹ̀ mójútó ni ojú mẹ́wàá òjòjú ẹni àmọ́ pẹ̀lú nǹkan tẹ́ ìṣẹ̀ṣẹ̀ tó ń sọ yìí àmọ́ bá ṣe máa ṣe náà ni ẹ̀mí gígùn náà sọ pé ó máa ń sànyà àwa bá ṣe máa ṣe ọ̀rọ̀ ọ́fíìsì àdé gbìyànjú ká sinmi dáadáa torí pé ìgbà tá a bá wà láàyè òun náà la lè ṣe nǹkan tí ó wà láyé mm, no problem ẹ ṣe gan ni. ẹ ṣe gbàgbé gbogbo nǹkan tó ń jẹ́ ọ́fíìsì nísìn ṣé o ti ń sà a máa prescribe àwọn oògùn kan fún yín sìn ẹ máa lò pé ẹ máa rẹ tẹ bá ti ok. mọ́mì mo ní kí n sọ fún yín pé mo ti ń bọ̀ kíkan gbé báàgì lókù mo ti múra tán o mo ti ń bọ̀ nsìn okay ẹ̀hẹ́n tí mo fẹ́ rí yín fún ó dà mọ́ mi máa wá náà bọ̀kẹ́lẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ rí yín fún pàtó ọ̀rọ̀ àbá Jonathan mo fẹ́ sọ fún yín ẹ bá mi kìlọ̀ fún àbá Jonathan kó má àwọn ọmọ mi rú o kó má dàárín àwọn ọmọ mi rú o irú wà wo nìyẹn náà ká síwájú dèrò ẹ̀yìn náà nígbà tó jẹ́ pé ọmọ ẹ wá ní kíyà kọ́kọ́ kọ́ fáwọn àbúrò ẹ̀ tó kù lẹ́yìn èmi ò gbà. ok ó nítorí pé dókítà sọ pé kóun lọ sinmi ló wá ní kí Samuel àti Victoria kan máa lọ di ilé iṣẹ́ mú kí Jonathan tó jẹ́ àkọ́bí ọmọ ní àròlé tèmi àkọ́bí mi láyé àti lọ́run ó wá ní kó máa ṣerú fáwọn àbúrò ẹ̀ mọ́mì kò lè ṣeé ṣe ẹ sọ tó bá fẹ́ nísinmi kó jẹ́ kí Jonathan tó jẹ́ àkọ́bí kó lọ di ilé iṣẹ́ mú ní tí mo fẹ́ nìyẹn ẹ ṣé màá máa retí mi mò ń bọ̀ sí i. màá jọ ẹ gbogbo nǹkan tí màmá mi bàbá mi sọ pátá gbogbo ẹ̀ ni màá gbọ́ àmì mi nígbà ó máa gbà wàá gbà wàá tún tún gbà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. wo ah, kí ló dé wọn rán ẹ sí mi ni. lọ́nà wo. mo ní ṣé wọn rán ẹ sí mi ni. mo ní lọ́nà wo sẹ́. dókítà sọ fún mi wípé kí n lọ rest mo wá fẹ́ hand over iléeṣẹ́ mi fún ọmọ òní kí n gbé fún dìndìnrín yẹn òní kí n gbé fún idiot yẹn ṣé kì í ṣe pé mi fún ara mi ń kọ́ lẹ́tà sí sáré mi. ok dókítà ni kò rest tó bá wá fẹ́ rest wá ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ tó o bá wá ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ kò sísìn mi fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ sọwọ́n dídì tí wọ́n sọ pé dídì rìn akun amukun mẹ́kọ̀ yẹn ń tó pọ̀ sí mi lára òun mo bí síta fún ẹ. bẹ́ẹ̀ ni. n tí èmi pọ̀ sí wọ lára ni wọ́n bí síta fẹ́. òun ni mo bí síta fún ẹ. o ò rí sọ. o ò dẹ̀ mọ́re ni orí pé aṣèré gbàgbé tí wọ́n bá gbàgbé mi ò gbàgbé o ṣé o rántí gbàdájọ́ mukun mẹ́kọ̀ kiri tá à ní gá tá à ní go inú oyún ọmọ yìí ni mo wà lọ́nà gbẹ́búrú yí ẹ̀dẹ̀ abọ́ ti gbàgbé. ọ̀dà mo ti gbọ́ ṣé inú oyún náà ló ṣì wà dísìn. Ah, ó máa ṣoríire bí òsínú oyún máa ṣoríire. sọ nígbà tó wà nínú oyún tí mo ṣoríire tó bá délé ayé ṣe ló yẹ kí n lajú mi lẹ́kọ̀ọ́ bá tèmi jẹ́. torí pé ẹ̀tọ́ ẹ̀ ni òun ló ro kogúrú ìdí yìí tí ọ̀rẹ́ yìí fi dé tí wọn náà fi dé èèyàn ńlá tó fi dé ní ìláwùjọ òun náà ló máa gbélé iṣẹ́ yẹn fún tó o bá ti lè gbélé iṣẹ́ fún àrólé tèmi o àrólé wa tèmi ah, kò wò ó yẹn gbàgbé ẹ̀ pé ẹ̀kọ́kọ́ di ilé iṣẹ́ yẹn mú abẹ́ta kò close ilé iṣẹ́ pátápátá. mo ti gbọ́ ṣé o máa já. làwọn wo. òun ló ń gbó. òun ló ń gbó. irọ́ náà pa àgbà ẹ̀yà àgbà ẹ̀yà náà ní tẹ̀ lọ́rùn kí lọ́dẹ kí lọ́mọ mi ṣe fún ẹ kí lọ́mọ ọmọ mi ṣe fún ẹ ṣe bí tọ́jà sí mi ni mo pọ̀ síta fún ẹ onírànlá máa lọ́rìn dì ọ̀dẹ̀ ni kíní kan ni kí ló Ah, ah, ah àárọ̀ lè wà ní ah, lọ́rọ̀ lè tèmi ní òní gbà tó bá gbọ́dọ̀ ayọ̀ máa fún mi tó bá gbọ́dọ̀ máa sọ mi dáadáa àárọ̀ lè tèmi wà ọ̀ọ́. kí n bá sì ń gbọ́ ẹni gbogbo tẹ́tẹ́tẹ́ ń ta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹni kò fi bẹ́ẹ̀ sàn yín. ẹ wò ẹ wò àwọn jígí ni àjẹrí nítorí ẹ mo fi ni pé a gbọ́dọ̀ wà á rí yín léni léni léni ṣẹlẹ àwọn jígí ni ẹ̀yin lè má mọ̀ mi o àmọ́ mi mọ̀ yín mo mọ̀ yín dáadáa ṣé ní nǹkan tó wá wọ́ọ̀sì tó gba tẹ́tẹ́ ta máa ta yìí ṣé ọ̀rẹ́ mi Jonathan yìí mo mọ̀ nǹkan tó fi ṣe tá bá dálẹ̀ báyìí Jonathan lè rí six a mistake ẹ̀ fún nine ìgbà mi ó máa rí three a mistake ẹ̀ fún eight at times ó máa rí eight a mistake ẹ̀ fún one láàfin wípé ó ti o ó ti o ti o ti o mo á fi sọ fún pé kò gbọdọ̀ máa lọ báyìí pé kò gbọdọ̀ máa lọ báyìí ẹ̀ ń láfi sáré wá báyìí àwòjí kí ni ẹjọ torí Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ ẹ ṣàánú wa ẹ ṣàánú wa. àmọ́jọ mọ bàbá ìlú àti ṣọ́ọ̀tì jìnnà gan. ṣe rí ah! iṣẹ́ ayé ni kinní o ẹ mọ̀ pé iṣẹ́ tẹ̀ ń ṣe kò ṣe fojú lásán mú ẹ mọ̀ ah! tẹ́tẹ́ la mọ̀ pé tẹ́tí ọmọ atẹ́nibọ́sọ ńlẹ̀ yìí mú jábélé lẹ́ mú jábíntín ẹ wá ń lọ fojú lásán ta tẹ́tẹ́ àbí ah! ayé ti bá yín kojú bọ̀ nìyí mo bá yín dúpẹ́ tẹ́ ẹ jáde ṣe rí ẹ ń bá fẹ́ fa tẹ́tẹ́ tí ò fẹ́ tẹ́ kọ́ fa tẹ́tẹ́ di dandan ni kọ́ tẹ́ ń di o tí èèyàn tẹ́ ń di tààrà ṣèbí tẹ́tẹ́ ilẹ̀ yìí fẹ́ ṣe tẹ́ fẹ́ fi lọ́mọ lọ. ẹ fẹ́ ta láta jèrè ẹ fẹ́ ta láta lówó ẹ fẹ́ ta tẹ́tẹ́ lọ lóòbò ọ̀parí. Ah, àti pé ọlọ́run gangan tó dára fúnra rẹ̀ kò kúfẹ́ kan kájò. Ah, kọ̀kọ́ o kọ̀kọ́ ibi tó sọ̀rọ̀ tó parọ́ gbogbo nǹkan ló ní sí tẹ́ǹdì o àwọn aṣẹ́wó mọ wáyé tá a mọ bá wọn tẹ́ǹdì o àwọn tí wọn ń tọrọ kíní àwọn mọ́là gòbégòbè bábíyà ńlá àkókò bá dàbà bábíyà ńlá wọn wáyé o tá a bá wọn tẹ́ǹdì o ṣe rí àwọn alábàárù tẹ̀ ń wò ó àwọn náà ń déyìn o àwa náà là ń bá wọn ṣe o bẹ́ẹ̀ làwọn tí wọn ń pọn mítà àpọn mítà náà mọ sọ́ọ̀tì tí ọba tètè tí ọba jára mọ́ra rẹ̀ inú mi ló tẹ já. máa dọ́gbọ́n sí i. ó kàn jẹ́ pé nǹkan tí mo wo ibi tí mo ti lè bá yín mú iṣẹ́ yín ni ah. ẹ̀yin méjèèjì sì níyà. ìyá ah, èmi níyà o eh, ṣùgbọ́n màmá tiẹ̀ dàbí pé màmá tiẹ̀ ti kú. Ah, wàhálà dé. kí ló dé. kí la tó wá fẹ́ ṣe báyìí o. Eh, iṣẹ́ tó kàn tó ń dàbí pé ó wà nílẹ̀ owó rẹ̀ fẹ́ gbé ẹnu sókè o ìwé wọn bàjẹ́ bàjẹ́ ẹ lè rí ẹ mo gbà yín yànjú ẹ máa lọ. bèrè pé èlò ẹ wo owó òun bó ṣe wà ọwọ́ mẹ́wàá lọ́lọ́ lè wá wa. ọwọ́ mẹ́wàá. ọwọ́ mẹ́wàá sangiliti. ọwọ́ èèyàn. ọwọ́ ẹranko ni ẹ mọ̀ pé mo fẹ́ sun ọwọ́ jẹ́ńbì ni. Ah, ah. ìgbọ́n yín yé ni kẹ́ ẹ ṣàlàyé tí ó ti yé yìí owó owó ah, ẹgbẹ̀rún mẹ́wàá sangiliti kò ní dé sísì ah, ẹmọ tí mo ti ń dọ̀rọ̀ pé mo ń dọ̀rọ̀ pé àwọn aládùúgbò wáyé sọmọ gidi ọmọ wa jálẹ̀kùn mọ́lúwẹ̀ ẹ̀ lórí ni mo ṣe ń rán aṣọ tí mo ń palẹ́ náà tí mo ń fọ́ lówe. Ah. ten thousand naira jà fún mi. Eh, eh. ẹ wo. kò ṣẹlẹ̀ wọ́n jọ wo kò dín kọ́ bọ̀ kò sí tó lè sọ pé lè dín sísì mbẹ́ fún yín mo ti sọ fún yín tẹ́lẹ̀ kí n tó sọ iye rẹ̀ fún yín kò dín sísì. ẹ ẹ ẹ wo jígi ni ẹ ti ẹ̀gbọ́n kan tẹbi fẹ́ sọ ṣé ó dá yín lójú pé oògùn yìí máa ṣiṣẹ́. Ah, ah. tí o bá ti ṣiṣẹ́ yẹn wá pa mí. Ah, oògùn ten thousand ṣé ó máa ṣiṣẹ́. kò ní í ṣiṣẹ́ kẹ̀ ẹ mọ̀ gbọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ èèyàn kékeré lẹ́ ń pè láwo jígi ni tẹ́ bá ń gbọ́ gúdúgúdú bàbá ké ọ̀sẹ̀ nu gbọ̀ngbọ̀ jẹ́ bẹ́ẹ̀ oògùn ìmí ni ń pè bẹ́ẹ̀ bàbá mi nílò gbọ̀já sógbòdì péńpé laṣọ eṣinṣin oògùn lọ́pàá bàbá tó bá ń gbọ́ ọ̀gbẹ́ni òkè fọ́ọ̀gùn ọ̀fọ́ọ̀gùn kan ẹnu ọ̀wálẹ̀ mọ́ ìdí ká ká ká ẹ̀bì ti ká ká ká bí tí bá mi ti gbẹ́nu òkè tí a ti ń fọ́ọ̀gùn náà ti fẹnu kọ́ ìṣó. àbá mi ti kú. ẹnu ọ̀wálẹ̀ ẹnu ọ̀wálẹ̀ mọ́. ẹ pẹ̀lẹ́. nítorí ẹ̀ lèmi ṣe fẹ́ kiri àtẹ̀mí débẹ̀ olú ẹ̀ mọ́ lọ lè fẹnu kọ́ páànù. ọlọ́run ogun ten thousand ṣó máa ṣiṣẹ́ ẹ wo ẹ wo ẹ jẹ́ explain fún yín ó dà pé ẹ mọ agbo tẹ́tẹ́ tá à ń sọ yìí o ṣé ní agbo tẹ́tẹ́ tá à ń sọ yìí tó máa ṣe ń tó lẹ̀ báyìí ni owó máa ga báyìí millions millions millions lọ́ máa tó lẹ̀ báyìí ẹ wá ní pé fẹ́ ṣògùn ten thousand láti fi ṣe yẹn ten thousand owó kékeré ni unity mẹ́wàá àmọ́ nítorí pé àmọ́ pé ṣe yín da ó dẹ̀ dára lójú gan ẹ ẹ ṣe gan amú ten thousand ẹ wá. Ah, ẹ wá bùnẹ̀ sí mo ń ṣe bó lè ṣe báyìí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹni ọya ẹja mọ̀ lọ ẹ mọ̀ lọ sẹ́rí ẹmọ tí wọ́n wà ń bẹ̀ sẹ́rí ten thousand ẹ̀mí lẹ́yìn sí ẹgbẹ́ kan báyìí so ti yé yín torí èmi fẹ́ jí mi fi gbá kan bọ̀ kan nu so ti yé yín ten thousand náà ní gbà lọ́wọ́ yín ntẹ́kàn gbìyànjú àti wákun ní orí èèyàn. orí èèyàn. o lè jórí gbígbẹ o sì lè jẹ tútù hmm, orí èèyàn ti mú. bololú ẹ ti fẹ́ rí lẹ́yìn o ẹ lè rí. níbo bàbá bá rẹ fẹ́ rí. ẹ lè rí. a lè rí o. ìròyìn ó lè díẹ̀ o ẹ bá a lè rí gbà náà ẹ lè ẹ lè rí fifteen. fifteen thousand. fifteen thousand. ẹ a lè rí yẹn a lè rí yẹn. o ti tán ẹ ti sògùn ẹ mú fifteen yẹn fi kún tẹ́ẹ̀nì tó wà nílẹ̀ tẹ́lẹ̀ ó jẹ́ lò. ó di twenty five thousand. ó jẹ́ twenty five O ti tán. twenty five yẹn. ó ti tán báyìí ẹ máa lọ́n ti. ẹ kò tó ẹ bàbá ẹ ṣe gan. ṣe é ríjọ́ tó lọ́ọ́ máa ti ní kẹ́ ẹ rówó kò bá jẹ́ mi kò bá jọ làlẹ́ rí kẹ́ bá wa ń bọ̀ ẹ lè rí gbósùrù kan kẹ́ bá ń bọ̀ lójú ọ̀nà ni o ẹ lè rí gbósùrù kan ìyẹn sáyà síbẹ̀ kẹ́ kí ọ̀ka mọ́lẹ̀ ọ̀ka yìí kẹ́ mọ́ gbé bọ́ ń tí tàbá ti jòpọ̀ mọ́ owó títàn. kí láti fẹ́ lọ ṣe lọ́ka Lagos eh, Anambra State nìyẹn. ọ̀ka. Eh. Ah ejò kọ́bà eh, eh, eh, ah. baba ó ṣòro mu ó ṣòro bàjẹ́ ọ̀ka ayé mọ́ ni. nínú ah, gbogbo ejò tọ́lọ́run dá ọ̀ka ló burú jù ìmọ̀ ah. wọ́yìn mi báyìí tọ́wọ́ bá kan lára lásán ó ṣe é ṣe kí n fara káásà. ẹ wo a lè rí o ejò ọ̀ka a lè rí ọmọ tó yùn ni ejò tó wà káàkiri káàkiri náà lè rí. káàtì àwọn aṣọ ìpa àrèjò gangan síjò ṣe é mú ni. ó ṣe mú. níbo. ó ṣe mú àwọn ibi tẹ́ẹ̀ ti lè mú ló wà ẹ lè mú níbi ọwọ́ òrù ni àti ibi orí ẹ̀yẹ sá gan mú láàrin ẹ máa mú bọ̀ kí ló lè ń bẹ̀. bàbá ìwọ ọ̀rẹ́ ejò kọjá bẹ́ẹ̀ ṣe ń ròyìn rẹ̀ yìí ejò ṣe mú. ẹ tún lè méjò. ejò ṣe mú. àbẹ àgbà mi lẹ́jọ́ tí àwọn máa wo àwọn ọmọ tí òjò báyìí pẹ́ẹ́nẹ́sẹ́ pẹ́ẹ́nẹ́sẹ́ máa nú yín tí wọ́n máa mú ẹlòmíì òmù méjì yóò mú mẹ́ta wá ejò tá à ń tọ́jú fifteen thousand. Eh, a lè rí fifteen. ẹ fi kún twenty five ó jèlò. ó ti ó di forty. forty forty kàkàtì. ẹ ṣeun tí máa tún wá béèrè nǹkan mi lọ́wọ́ yín tó bá wù yín nìkan ṣe. àti ó ti yanjú. ká kó gbogbo ẹ ṣe mm. ọmọ kan tó ṣẹlẹ̀ mm. mo rí pọ́n fẹ́rẹ́ ìfẹ́ bọ̀wá ṣiṣẹ́ yìí gan. mo ah, ah, ti yẹ mm. Forty. ni gbogbo tó wà lẹ̀ eh. àmọ́ kọ́ bá tún ṣiṣẹ́ yẹn dáadáa kọ́ mọ́ ẹ pé àwọn àgọ́ kò wọ́n jẹ kí a fi tẹ́ ẹ̀kún kó pé wàásù kásùnà <laughs> àwọn jígínì ẹ ṣe gan ẹ ṣe gan adúpẹ́ Eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ máa àti appreciate yín jù mo pe owó tó wà lẹ tẹ́lẹ̀ forty thousand ni eh, ẹ máa tọrẹ mi sọ láàrin wá sí pé nítorí àmọ́ ẹ pé iṣẹ́ iṣẹ́ ta fẹ́ ṣe ìyá fẹ́ kẹ́ ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ni a tún wá bá yẹn fi ten thousand naira kún. ẹ̀rọ ẹgbà ẹ̀rọ ẹ̀ ní sọ́dọ̀ ẹ̀gbà ẹ̀ dúró ẹ̀ ah! dúró ah! ó dá sí mo ti sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe lò bẹ́ẹ̀ ṣe lò bẹ́ẹ̀ ṣe lò tí gbogbo yóò fi ṣiṣẹ́ rè ìbówó lásán lásán ń sọ ń parẹ́. kí ló tún kù okòwò ọkọ̀ ọmọ nítorí kú ọ̀nà yín kọ́ bọ̀ ọlọ́run ẹlẹ́dàá yín gbọ́ sí tí mo sọ ẹ̀kọ́ náà yín sì sì ìtẹ́kàn sí fún mi ni pé bẹ́ẹ̀ bá ti ń bọ̀ ẹ bá mi kóyàn bíi bẹ́ẹ̀ bíi five hundred bọ̀. fa èèyàn. èèyàn five hundred. five hundred. Ah, ṣé human being àbí non-living thing. olùjẹ́ non-living thing kọ́sà ti jẹ́ èèyàn. kí la fẹ́ fa ilé ń ṣe. ṣe rí kì í ṣe pé nǹkan rẹpẹtẹ náà ni a fi àwọn èèyàn tẹ bá kó wá sí ẹ wọn jẹ sàrà ni wọn á ti jẹ sàrà tán wọn kálukọ gbalẹ lọ <laughs> wọn lọ bá tán. Ah, ẹ wo bàbá yẹn máa le díẹ̀ o bára ìfẹ́ ríru àwọn ògbé ládùúgbò ìlérò big boys ní wànà inú estate là ń gbé ah, estate là ń gbé. akẹ́ mọ̀ wo àwọn ọmọ àdúgbò wa ọmọ ìyapa ní ìwé ọgbọ́n tí wọ́n bá ń ka ọmọ lé ní èjì ẹ̀ka fi seventeen million wọn ọmọ pọ̀ ládùúgbò wa gbólé ní èkó five hundred jọ kàn jẹ́ pé wàhálà tó kàn wà nù àwọn àdúgbò wa ni pé lórí burúkú ni wọ́n wọ́n fẹ́ràn owó ọlọ́run gbọ́ ìkọ̀ọ̀kan gbà tó ń dẹ́ ọ̀dẹ́ náírà wọ́n sàmọ́ ìyá wọn lọ́wọ́ wá jẹ ni. nìkan ọ̀dọ̀ ọ̀dọ̀ ẹ̀ náírà. owó yẹn mọ̀ tún pọ̀ sí àtàtò rẹ̀ ràn tàtó ṣe àwọn ọ̀dọ̀ ọ̀dẹ́ náírà tàbá fún yàrá fifty thousand fifty thousand mm, ẹ̀ ló ń lẹ fifty fifty ló wà ní tẹ́lẹ̀ hmm. ẹ̀rọ di hundred thousand. àwọn jígi ni ṣègùn àdúpẹ́ ẹ ní hundred thousand ẹ eh. eh, kò sí problem eh? ẹ rí wa ẹ rí kó wa ah, ah. Ah, ẹ wo mo mọ mo gbà fún yín abẹ́ mu agbókẹ́ tó lọ alẹ́ burúkú alẹ́ burúkú mo jẹ́ ìjẹ́ ẹ jẹ́ ká lè lọ kó wa ẹlẹ ẹgbẹlẹ ẹ mọ̀ pé ẹ mọ̀ àpẹ o ń mọ̀ retí yín o gbogbo ẹ ti máa tó lẹ o. mo dára pẹ̀lú gbogbo tí mò ń fowó ara mi fà báyìí awo awo gígí ni tí kò tí mò ń fowó ara mi fà sọ̀rọ̀ báyìí. Jonathan Jonathan Jonathan Jonathan ẹ wáyé oníwàkiwà kẹ wáyé ọmọkọ́mọ Jonathan Jonathan ẹ wáyé ọmọ burúkú Jonathan Jonathan wà lásán ọmọ pangolo. ṣé ẹ ikú tó máa pa ẹ̀yin méjì ọwọ́ mi bíbá ló wà. èmi ni mo sọ fún okay o prefer kí n submit eléyà mi that is it. Jonathan Jonathan òun sùn ni play kí ló ń ṣiyẹ náà. fi Jonathan lẹ yú ṣíwè ṣíwè ṣíwè. mi she <laughs> will. mọ̀ pé ọkọ ìyàwó tó bá rú màgà ní wọ́jà ó máa ṣubú dànù ní ẹ̀yin méjì máa kówó yìí lọ ni. definitely. Ah, baby mi ò lè ṣèwé ń sìn jẹ́ kí n lọ sọ́jà. Mr Jonathan tender now. ìráyè. ní ráyè àti tẹ nígbà tí kejì tiẹ tẹjọ ń rara yín lógoro ẹ̀yìn àtògoro pàkọ́ ọpọlọ tiẹ̀ ń sọ̀kalẹ̀ ẹjọ́ ń ta ẹ̀ ń dalẹ̀ àti ìwọ náà ìwọ náà mú ni ẹjọ́ ń dalẹ̀ affect sìn Jonathan. ha o ha ẹ kí ẹni tá a jọ wá náà dé ọmọ tó ṣe ló ṣẹlẹ̀. use. ọ̀rẹ́ ti ní pé tóun ò bá rí ẹ òun ò God you here sọ fún pé kó tẹ́ndà. ẹ ti jọ dé ẹ jọ máa jìyà ni. ok ẹ ti kẹ tẹ́ndà ló kún sí ẹ tẹ́ndà kí ló ń ṣẹlẹ̀ ìwọ tẹ́ndà máa wojú ẹ tó bá ti ṣọ́ọ̀fù ẹ. ní kò tẹ́ndà eléyìí àìlè tí mo gbé dání kò sọ̀rọ̀. ẹ kò sọ̀rọ̀ tẹ́ndà. náà mo tẹ́ndà sixteen ló wà bẹ́ẹ̀. ọ oh, sixteen ló wà lọ́wọ́ tó ń ṣakọ wo tẹ́ndà jàre. baby hmm. mi ò sọ fún yín nineteen baby here we go. <laughs> tẹ́ndà. use use àṣẹ ẹ̀ tiẹ̀ le rárá use tẹ́ndà. use use kini. use ẹ̀mí ló mú pè ọ́. ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta. kọ́kọ́ bá ń páàkì gbogbo owó bá ń páàkì eh, ẹ̀sẹ̀gbẹ́ kan. ẹ eh, Jonathan Jonathan wọn ṣe bẹ́ẹ̀ lago tẹ́tẹ́ that is not allowed. wàá tẹ́ndà kọ́rí nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ náà kótó kótó kó o dẹ́n tẹ́ndà jáde ọ̀rẹ́ mi. ẹni. kí ló ń ṣe ẹ́ náà. ìṣọ́fẹ́ kówó àtọ́nà tàbí ń play betting òwò fẹ́ dé fẹ́ kówó eh, kó ṣe ara yín méjì wá jona kò ní dá fún ẹ tí o bá tẹ́ndà géèmù ni twenty one tálọ́ ló ṣì twenty one. <laughs> mo ti kó. jésù kristi. mo fẹ́ pàrẹ́ mi ló máa jẹ lẹ́yìn. sọ́jọ́ tí. má fi ọwọ́ kàn mí rárá rárá and see forget about America forget about the dinner forget about gbogbo nǹkan tí mo ti promise pátápátá ẹ ti ń lọ nìyẹn. it's not my fault. as in ẹ ti ń lọ. ta ló sọ fún mi pé kí n tẹ́ndà ẹ lẹ́yìn àṣìbìdà pé o sọ fún mi pé kí n tẹ́ndà pé mo ṣe nǹkan tọ́lọ́ ni pé kí n ṣe mo mọ̀ pé bad luck nìyẹn àtìgbà tí mo ti gbé ẹ ní junction yẹn tó ti sojú yòò yòò màmí ìwọ̀ta ló máa jẹ́ ṣọlá this is the first time i'm bringing you to this game mo ti lose. ọkọ yìí oh. wọ́n sì gbà lé mi. ẹbí ò fi yín lẹ o. o ah, ṣe máa fi wọlé bẹ́ẹ̀ ah, ah, àbá bẹ́ẹ̀. níṣó ẹ ti ẹ ti lọ ní. wọ́n ti fi owó ẹ̀kọ́ mi rẹ́ra just forget about the chopping i'm not picking you anywhere yìí. ọ̀nà àńlọ kábọ̀ onígbè kí n ta ọ̀nà àńlọ kábọ̀ onígbè àwọn padà bọ̀ ọ̀tún yóò fọ́ ọtí ni ọ̀tọ̀ ni kọ́tún yẹ kí n ta look at it just look at it. o ti ní tẹ́jú lọ́wọ́ mẹ́rin oníchẹ́ǹtì oníchẹ́ǹtì lọ́wọ́ sọ̀rọ̀ náà owó ń jà please please i just i don't know. o ò lè lówó o ò lè lówó lọ́wọ́ mo mọ̀. ṣe ṣùgbọ́n ṣé ó dá ọ lójú sáré pé àwòjí gíní yóò fẹ́ràn gbogbo àwọn aṣọ tá a wá fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀. kí ló máa ń ṣe Jonathan o ṣé bí tó ti wake up àì babaláwo ò gba òrà suit fún babaláwo babaláwo ni ò ní láìkí suit láti gbà tó ti bí àwòjí gíní kò wọ súùtù yóò dá mi lójú tájẹ kó jáde wáyé tí inú mi máa ṣe dùn ló máa dùn bàjẹ́. àwọn ilé náà mo sì sì wà níbẹ̀ tí mo rà native ló wà níbẹ̀ lẹ́yìn. àbíwọ́ ah, máa wòran ọ̀jẹ́ kó jáde wàá rí kínní ah, mo appreciate ẹ bàjẹ́. Ah! ó sì pa jọ ọ̀sán jí ọ̀sán jí jọ́bọ̀kù jọ́bọ̀kù tábọ́mọ tí mo rò sí ibẹ̀ ṣe dúró yìí ọyọ kẹ́ ẹ ti sá lọ pápátá mo rò pé gbígbẹ́ bí kẹ́ ẹ kú ni. àwọn jígi ni kakú bá wo. àbí bí kẹ́ ẹ ya wèrè. kí ló dé. olùsí aláìmojúmọ́ra gbogbo mo ṣe dúró ń bẹ̀ tẹ́ tẹ́ tẹ́ tẹ́ tẹ́ ṣe ẹ̀yìn kiri mo mọ yín lójú ẹ̀ mo ojú ẹ̀ mọ́ra kí ni ṣe yín kí ló tẹ̀mí rore fún yín tẹ̀yìn ro tẹ̀yìn ro bí sí mi kí tí mo rọrọ sí yín dẹ́yìn robi sí mi ẹ wò yín bẹ́yìn lóore ṣe o ẹ ṣe fore yín sọ wá sápò ara yín ẹ wá lọ mú aṣọ aṣọ bí aṣọ wèrè ẹ lọ rà wá fún mi aṣọ ní ọ̀sáìsì mi yìí nìsín àwọn ọmọ ọdún nǹkan báyìí. oore o oore ṣòkòtò ní ọba kíní mu ẹ wá fẹmi ní tẹlẹ ìtẹlẹ ìgbà mi ọdún dé ó ní o ó ní o aláìmoore ajá ti tú bíbí só lórí ni. sọ́ọ́dí ah. bá sọ yóò ṣe sáìsì mi aṣọ òní sáìsì yín. Ah, ah, ìpìlẹ̀ ń ṣe àwọn. ó pọ̀ ju. abiyamọ èsèpè. abiyamọ èsèpè èmi ti ṣe léyìí o èmi ti sẹ́ ilé yìí o ẹ dákun torí ọlọ́run wèrè wónú yín olórí búkú láyé òní dáa tó lọ ra aṣọ ìwá. Ah, yóò dáa fún mi. àmín. èmi mo lọ ra afárá níjọ́ tí mo sì débi tí mo ti fẹ́ lọ ra aṣọ yìí wọ́n kó gbogbo ẹ̀ jáde mo wọ̀ wò mo wọ ṣòkòtò mo wọ bàtà mo tún wẹ̀wù gbogbo ẹ̀ ṣe rẹ́gí ni bí ìdodo ẹ̀fọn. ìwọ ló rà wá ìwọ ló rà wá sọtàn ìwọ ló fẹ́ kó ibùkún tiẹ̀ bá ìkejì ẹ̀. látà ní sinimá tuntun tó tún gbédè látọwọ́ ọmọ Tìjání ni ó ga alágàjù ó là mí láká sinimá èyí mi lẹ̀ omi ìgboro ẹ wo sinimá èyí kẹgbà kẹkọgbọ́n mọ́gbọ́n. Adékọ́lá ti dé ọmọ Tìjání pẹ̀lú iṣẹ́ ọpọlọ aráyé ẹ gbà yíyẹ̀ wò Adékọ́lá ti dé ọmọ Tìjání tuntun ló tún gbédè ọ̀tún ọ̀tún lọ́jọ́ yan ọba tó ń fún ẹṣẹ́ ó dákun máa pa dàrẹ́ ìní. Adékọ́lá ti dé Adékọ́lá ti dé ọmọ Tìjàní pẹ̀lú iṣẹ́ ọpọlọ aráyé ẹ gbà yí ẹ wò Adékọ́lá ti dé ọmọ Tìjàní tuntun ló tún gbé dé ọ̀tun ọ̀tun lọ́jọ́ yọ ọba tó ń fún ẹsẹ̀ ọ̀dàkùn máa pa tàlẹ́ ìyẹn Adékọ́lá ti dé Adékọ́lá ti dé ọmọ Tijani pẹ̀lú iṣẹ́ ọpọlọ aráyé ẹgbà yíyẹ̀wò Adékọ́lá ti dé. Adékọ́lá ọmọ Tijani o sọtúndé pẹ̀lú iṣẹ́ ọpọlọ òkè òkè ló mọ̀ rè lójoojúmọ́ ayé o ọba adániwáyé kò ní padà lẹ́yìn rẹ̀ nílé ayé mi oníbáyé lọ pẹ̀lú níparẹ́ máyé ọgbọ́n bẹ́ẹ̀ òye ń bẹ ìmọ̀ sì wà ìrírí tún ń bẹ tí wọ́n fi ń ṣiṣẹ́ ọpọlọ aláìní bẹ má kò ní jẹ́ tiẹ̀ lọ́tún lọ́tún ló sì mọ̀ wá lọ́jọ́kọ́jọ́ adékọ́lá ọmọ tìjání òní làlúwọlẹ̀ àlùyọ lọ́mọlù ní tiẹ̀ gbogbo kìtẹ́lẹ́gẹ̀dẹ́ bá fọwọ́ bá dídún nídùn Jonathan ní sinimá tuntun tó tún gbédé látọwọ́ ọmọ tìjání ni ó ga alágàjù ó làmì dáká sinimá èyí mi lẹ̀ omi ìgboro ẹ wo sinimá èyí kẹgbà kẹkọgbọ́n mọ́gbọ́n. Adékọ́lá ti dé ọmọ Tìjání pẹ̀lú iṣẹ́ ọpọlọ aráyé ẹ gbà yíyẹ̀ wò Adékọ́lá ti dé ọmọ Tìjání tuntun ló tún gbédé ọ̀tún ọ̀tún lọ́jọ́ yọ ọba tó ń fún ẹṣẹ́ ó dákun máa pa dàlẹ́ ìyẹn Adékọ́lá ti dé. Adekola ti dé ọmọ Tìjání pẹ̀lú iṣẹ́ ọpọlọ aráyé ẹ̀ gbàyí ẹ̀wọ̀ Adekola ti dé Adékọ́lá ti dé ọmọ Tìjání pẹ̀lú iṣẹ́ ọpọlọ aráyé ẹ̀ gbàyí ẹ̀wọ̀ Adékọ́lá ti dé ọmọ Tìjání tuntun ló tún gbé dé ọ̀tun ọ̀tun lọ́jọ́ yọ ọba tó ń fún ẹ ṣe ọ̀dẹ́kun máa pa tàlẹ́ ìyẹn adékọ́lá ti dé adékọ́lá ti dé ọmọ Tìjání pẹ̀lú iṣẹ́ ọpọlọ aráyé ẹ gbà yíyẹ wò adékọ́lá ti dé. adékọ́lá ọmọ Tìjání o sọtúndé pẹ̀lú iṣẹ́ ọpọlọ òkè òkè ló mọ̀ rè lójoojúmọ́ ayé o ọba adániwáyé ní padà lẹ́yìn rẹ nílé ayé mi oníbáyé lọ bẹ́ẹ̀ ló ní parẹ́ máyé ọgbọ́n ń bẹ òye ń bẹ ìmọ̀ sì wà ìrírí tún ń bẹ tí wọ́n fi ń ṣiṣẹ́ ọpọlọ aláìní bẹ má kò ní jẹ́ tiẹ̀ lọ́tún lọ́tún ló sì mọ̀ wá lọ́jọ́kọ́jọ́ adékọ́lá ọmọ tìjání onílàlúwọlẹ̀ àlùyọ lọ́mọlù ní tiẹ̀ gbogbo kìtẹ́lẹ́gẹ̀dẹ̀ bá fọwọ́ bá dídún nídùn. Jonathan ní sinimá tuntun tó tún gbédé látọwọ́ ọmọ Tìjání ni ó galaga jù ó làmìlaka sinimá èyí mi omi ìgboro ẹ wo sinimá èyí kẹgbà kẹkọgbọn mọgbọn. Adékọ́lá ti dé ọmọ Tìjání pẹ̀lú iṣẹ́ ọpọlọ aráyé ẹ gbà yíyẹ̀ wò Adékọ́lá ti